ẹ kú dédé ìwòyí ẹ̀yin ènìyàn mi ẹ jẹ́ ká gbàdúrà ní àkókò yìí ẹ jẹ́ ká béèrè fún agbára ọlọ́run gbàtàgbára ọlọ́run dé ní ọjọ́ pẹ́ntíkọ́sì ṣàìfojú sọ́nà parí torí wọ́n rí ẹ̀mí gbà rán agbára rán agbára olúwa. ní fún orúkọ olúwa ẹ nínú ìwé mímọ́ nínú ìwé éfésù orí kẹfà ẹsẹ̀ kẹwàá ó ní lákòótán ará mi ẹ jẹ́ alágbára nínú olúwa àti nínú ipá agbára rẹ̀ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní sọ fún olúwa lẹ́yìn yìí a nílò agbára ọlọ́run o nínú gbogbo ìrìn àjò ayé wa a nílò agbára ọlọ́run láti ìrìn àjò ìgbàgbọ́ yìí kí a lè yé kí a lè rìn ní àrìn yè a nílò agbára ọlọ́run láti sá fún ẹ̀ṣẹ̀ a nílò agbára ọlọ́run láti fi ayé wa fún ọlọ́run a nílò agbára ọlọ́run láti dúró nínú ohun tí a gbàgbọ́ kí gbogbo ìjì tó ń jà kiri àti ohun gbogbo tó ń ṣẹlẹ̀ kó má bàa gbá wa kúrò a nílò agbára ọlọ́run kí àwọn ẹbí wa kí àwọn ènìyàn wa kí wọ́n lè bá wa gba ohun tí a gbàgbọ́ kí a lè gbà wálà àti ilé wa a nílò agbára ọlọ́run kí a lè fi ìgbàgbọ́ lé ọmọ lọ́wọ́ kí ìran wa kí ìgbàgbọ́ kó má parun nínú ìran wa a nílò agbára ọlọ́run ní gbogbo ọ̀nà kí a lè rí ayé gbé kí a lè rí ayé gbé a nílò agbára kí a lè ní ààyè láti gbé a nílò agbára ọlọ́run òun náà ló fi jẹ́ kó yé wa wípé bíbèrè fún agbára ọlọ́run ó gbọ́dọ̀ jẹ́ ní gbogbo ìgbà ó gbọ́dọ̀ jẹ́ ohun tí a ó máa ṣe ní gbogbo ìgbà ọlọ́run yóò ràn wá lọ́wọ́ ẹ jẹ́ bẹ̀rẹ̀ sí ní gbàdúrà nísinsìnyí olúwa ẹ ṣé nítorí wípé ẹ ti fi oore ọ̀fẹ́ fún wa láti béèrè ó ṣàbí pé ká béèrè ó ní àwa yóò rí gbà ó ní ká kànkùn òun náà ó ṣe fún wa nínú ilẹ̀kùn tí yóò ṣe fún wa òun náà ní ilẹ̀kùn agbára ọlọ́run olúwa ẹ ṣé olúwa ẹ ṣé fún oore ọ̀fẹ́ láti béèrè oore ọ̀fẹ́ láti rí gbà ògo ni fún orúkọ olúwa ògo ni fún orúkọ olúwa ẹ jẹ́ sọ fún olúwa olúwa ẹ dárí ẹ̀ṣẹ̀ mi jì mí gbogbo ẹ̀ṣẹ̀ tó lè mú kí n béèrè kí n má rí gbà gbogbo ẹ̀ṣẹ̀ tó lè mú kí n jẹ́ aláìlágbára nínú ẹ̀yin olúwa mi olúwa ẹ mi olúwa ẹ dáríjì mi nísinsìnyí ẹ já bẹ̀rẹ̀ sí ní béèrè fún agbára ọlọ́run olúwa ẹ rọ̀ ní agbára olú ẹgbẹ́ agbára wọ̀ mí agbára láti fi ayé mi fún yín agbára láti fi ayé mi fún yín ìdí pàtàkì àkọ́kọ́ tí a fi ní ìdí agbára náà náà ni wípé láti fi ayé wa fún kì í ṣe nípa pé àmọ́ ṣe ni kì í ṣe nítorí wípé àmọ́ bíbélì kà ní tí a bá ti ní agbára agbára ọlọ́run yẹn òní yóò máa òní yóò máa sọwájú a máa sọwájú láti gbé ìgbé ayé wa mímọ́ a máa sọwájú láti ka ọ̀rọ̀ rẹ̀ a máa sọwájú láti láti gbààwẹ̀ a máa sọwájú láti wàásù ìrere fún àwọn ẹlòmíràn ẹja sọ fún olúwa agbára tí ó fi gbé ìgbé ayé mi tí yóò fi rọ̀ mí lọ́rùn tí yóò fi pé mi tí yóò sì fi pé ìjọba rẹ olúwa ẹ gbé wọ̀ mí olúwa ẹ rọ̀ mí ní agbára olúwa ẹ gbé agbára wọ̀ mí olúwa ẹ agbára wọ̀ mí ẹ àdúrà ẹ sọ fún olúwa kó gbé agbára wọ̀ yín púpọ̀ nínú wa a fẹ́ kí àwọn òbí wa kó gbọ́ kó mọ ọlọ́run a fẹ́ kí àwọn ọmọ wa kó mọ ọlọ́run a fẹ́ kí ọkọ wa kó gba ọlọ́run a fẹ́ kí aya wa kó gba ọlọ́run a ò lè fipá mú wọn ṣùgbọ́n tí ọlọ́run bá fi agbára rẹ̀ fún wọn yóò rọ̀ wọ́n lọ́rùn olúwa àti èmi àti ìdílé mi olúwa fún wa ní agbára agbára láti sìn ọ́ agbára láti sìn ọ́ agbára láti sìn ọ́ agbára láti jẹ́ pípé agbára láti bá ọ rìn ní orúkọ jésù olúwa fún mi olúwa fún mi olúwa fún mi olúwa fún mi ẹ gbàdúrà fún àwọn ọmọ yẹn àwọn ọmọ tí a ti kó lọ síwájú olúwa tí wọ́n dàbẹ́ ni wípé wọn ò tiẹ̀ fẹ́ mọ̀nà iwájú ilé olúwa mọ́ ẹ má jẹ́ a bá wọn jà ẹ má jẹ́ a bá wọn bínú ẹ já bèrè fún agbára olúwa agbára ọlọ́run yóò tọ̀ wọ́n lọ agbára ọlọ́run yóò fà wọ́n wá agbára ọlọ́run yóò fi ìfẹ́ ọlọ́run sí inú wọn agbára ọlọ́run nìkan náà ni ó lè ṣe olúwa ẹrú àwọn ọmọ mi ní agbára agbára láti sìn ọ́ olúwa bá fún àwọn ọmọ wa olúwa fún àwọn ọmọ wa olúwa fún àwọn ọmọ wa ẹni ó gbà wá là àti ẹbí wa ní orúkọ jésù agbára ìgbàlà agbára tí ó gba àwọn ẹbí wa là ní orúkọ jésù olúwa fi bá wa ṣe olúwa fi bá wa ṣe olúwa fi bá wa ṣe mo rò pé à ń gbàdúrà ohun gbogbo tí a fẹ́ nípa ti ẹ̀mí bóyá ó tiẹ̀ máa ń sún wa nígbà tí a bá ń ka ọ̀rọ̀ ọlọ́run ẹ béèrè fún agbára agbára láti ka ọ̀rọ̀ rẹ bóyá tiẹ̀ ń kà bóyá kò tilẹ̀ ń yé wa agbára tí wọ́n fi ka ọ̀rọ̀ rẹ tí ọ̀rọ̀ rẹ yóò fi yé mi olúwa fi fún mi bóyá a fẹ́ máa gbàwẹ̀ a fẹ́ máa wá síwájú olúwa ní gbogbo ìgbà ṣùgbọ́n à ó máa ó di ohun ìnira agbára la fẹ́ agbára ọlọ́run nìkan náà òun náà ló lè bá wa ṣe agbára láti gbàwẹ̀ agbára láti gbàdúrà ẹlòmíì kò lè gbàdúrà ìṣẹ́jú mélòó kan ó ti sùn lọ ṣùgbọ́n tó bá máa wo tẹlifíṣàn tàbí ó máa wo fóònù rẹ̀ fún fún àìmọye wákàtí ó mà máa rọ̀ wọ́n lọ́rùn o a ò kúkú lè bára wa wí àkànní ohun tí a fẹ́ náà ni agbára ọlọ́run olúwa fún mi ní agbára agbára láti bá ọ rìn agbára láti ṣèfẹ́ rẹ agbára láti ka ọ̀rọ̀ rẹ àwẹ̀ agbára láti gba àdúrà agbára láti gba àwẹ̀ agbára láti jẹ́ mímọ́ olúwa fún fún wa ògo ni fún orúkọ olúwa jẹjẹ sọ fún ọlọ́run agbára ọlọ́run láti fi àyè gbà mí láti rí ayé yìí gbé ẹ̀yin mọ̀ pé <laughs> ilé ayé yìí ti kún fún agbára gan ilé ayé yìí ilé ayé agbára ni ohun tí ó dẹ̀ lè mú wa làjá òun náà ni agbára ọlọ́run odò ní ayé ohun tí ó lè mú wa wẹ̀já òun náà ni agbára ọlọ́run a púpọ̀ nínú wa a ò lè ṣe oògùn a ò lè jáwé a ò lè a ò lè bá wọn júbà nǹkan míì a ò tún ní agbára ọlọ́run kí la wá fẹ́ ní báwo ni àṣemáfẹ́ rí ayé náà gbé olúwa ẹ kún mi fún agbára ẹ wọ̀ mí ní agbára agbára tí ó fi rí ayé yìí gbé agbára tí ó fi gbé ayé mi agbára tí ayé mi yóò sì tí ó fi rọ̀ mí lọ́rùn láti gbé agbára tí ogun ayé òfin ní borí mi agbára tí ogun èṣù òfin ní borí mi agbára tí ogun ọ̀tá òfin ní borí mi agbára tí a òfin ní jù mí dànù agbára tí a òfin ní fì mí dànù agbára tí mo fi ní ṣàṣ ṣe dànù agbára tí mi ò fi ní mú àmúbọ́ agbára tí a fi ní da orere tó wà lọ́wọ́ mi tí a ò fi ní dà mọ́lẹ̀ agbára tí a ò fi ní fìyà jẹ mí agbára tí a kì í pọ́n lójú agbára tí a kì í fìyà jẹ agbára tí a kì í gbére ní orúkọ Jésù agbára tí kì í ṣẹ̀sín agbára tí a kì í fi ṣẹ̀sín agbára tí a kì í pọ́n Olúwa wọ̀ mí ní agbára Olúwa gbé agbára wọ̀ mí Olúwa agbára wọ̀ mí agbára tí kì í ṣàṣedànù ẹlòmíà ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ní àkókò tó yẹ kó bẹ̀rẹ̀ sí ní sinmi ogun yẹn á dẹ̀ dé wẹ́rẹ́ á dẹ̀ yọwọ́ kúrò ńbẹ wọ́n á ní ó mà dẹ̀ ṣẹ̀ṣẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ rìtáyà ni o wọ́n á ní à ó dẹ̀ ṣẹ̀ṣẹ̀ kọ́lé yẹn tán ni o wọ́n á ní à ó dẹ̀ ṣẹ̀ṣẹ̀ sí ilé ìtajà yẹn ni o agbára ni ò sí níbẹ̀ olúwa agbára tí n ò fi ní ṣe àṣeyọwọ́ nínú ìrìnàjò ayé mi olú ẹgbẹ́ wọ̀ mí agbára tí ń ṣòwò agbára tí ń jèrè agbára tí ń ṣòwò agbára tí ń jèrè agbára tí ń tẹ̀síwájú ní gbogbo ọ̀nà ẹlòmíì ẹsẹ̀ kan síwájú ẹsẹ̀ méjì sẹ́yìn bí ìgbà ayé rẹ ti rí nìyẹn nítorí pé kò sí agbára ni agbára tí ń tẹ̀síwájú ṣáá agbára tí kìí pojú sẹ́yìn agbára tí kìí padà sẹ́yìn agbára tí a kìí jábọ́ agbára tí a kìí fà sẹ́yìn agbára tí kìí rí ìjákulẹ̀ olú wọ̀mí olú mi ní agbára bá a ti ń gbà yẹn ẹ̀já sáré gbà fún àwọn ọmọ wa agbára tí àwọn ọmọ wa yóò fi ní ìtẹ̀síwájú rere olú ẹgbẹ́ wọ̀ wọ́n olú ẹgbẹ́ wọn ní agbára olùyàwó wọn ní agbára àwọn ọmọ wọn ọkùnrin dọwọ́ rẹ ní orúkọ jésù agbára tí wọn fi nífẹ̀ ìyàwó tí ò mú wọn di ọ̀tá ọlọ́run olúwa gbé wọn wọn àwọn ọmọ wọn obìnrin dọwọ́ rẹ agbára tí wọn fi nífẹ̀ ọkọ tí ò sọ wọn di àjèjì sí ẹlẹ́dàá wa ní orúkọ jésù olúwa gbé wọn wọn agbára tí àwọn ọmọ wa tígbà tí wọn bá ti lọ lé ọkọ tàbí tí wọn gbé ìyàwó fi ní máa wá ọmọ tí ti káàdì wípé wọn ò rí ọmọ bí olúwa gbé wọn wọn olúwa gbé wọn wọn agbára tí àwọn ọmọ wa tí gbogbo tí wọn bá dáwọ́lé tí yóò fi máa dára olú olúwa gbé wọ̀ wọ́n olúwa gbé wọ̀ wọ́n olúwa gbé wọ̀ wọ́n agbára tí ọjọ́ iwájú kì í fi dọjọ́ ìkorò mọ́ni lọ́wọ́ ní orúkọ jésù olúwa gbé wọ̀ wá agbára tí àbíkú àgbà kì yóò fi bá wa jà olúwẹgbẹwọ wá olúwẹgbẹwọ wá agbára tí kìí jẹ́ kí orí ẹni kó dàrú ní ọjọ́ iwájú ní orúkọ jésù olúwẹgbẹwọ wá ọba tí kìí jẹ́ kí ayé ẹni kó dàrú ní ọjọ́ iwájú ẹni ní orúkọ jésù olúwẹgbẹwọ wá agbára tí kìí jẹ́ kí ọ̀tá kó yọ ayọ̀ ṣẹ́gun lórí ẹni ní orúkọ jésù olúwẹgbẹwọ wá agbára tí dúró tiri nínú ìgbàgbọ́ olúwẹgbẹwọ olúwẹgbẹwọ wá olúwẹgbẹwọ wá ẹgbẹ́ agbára wọ̀ wá ní orúkọ jésù ẹ̀yin ẹ máa sọ bẹ́ẹ̀ olúwa ẹgbẹ́ agbára wọ̀ mí ẹgbẹ́ agbára wọ̀ mí ẹgbẹ́ agbára wọ̀ mí agbára ẹni dúdùn agbára ẹni ní dúdú ẹlòmíì gbogbo ohun tó yẹ kó ní ló ní gbogbo tó ń ṣe ló ń ṣe déédéé ṣùgbọ́n kò ní inú dídùn agbára kan ló wà nínú inú dídùn agbára kan ló wà nínú inú dídùn kò sí ohun tí ẹlòmíì sì là kọjá inú ayọ̀ ìgbàlà yẹn ayọ̀ agbára ọlọ́run yẹn ó wà nínú rẹ̀ agbára inú dídùn olúwa ẹ wọ̀ mí agbára ìṣerere agbára ìṣerere agbára ìṣerere olúwa ẹ wọ̀ mí bẹ́ẹ̀ bá ti ń gbé wọ̀ mí olúwa ẹ àwọn mi olúwa ẹ àwọn ọmọ mi olúwa ẹ àwọn èèyàn mi ẹ àwọn ẹ̀gbọ́n mi ẹ àwọn àbúrò mi ẹ àwọn ará mi ẹ agbára tí ń ranni lọ́wọ́ agbára tí ń ranni lọ́wọ́ agbára tí ń ranni lọ́wọ́ tí jẹ́ kéèyàn kó rí ayé gbé olú ẹgbẹ́ wọ̀ wá olú ẹgbẹ́ wọ̀ wá agbára tí jẹ́ kéèyàn kó rí ayé gbé ẹlòmíì orí ayé ọ̀hún gbé orí ọmọ bí ó rọ́kọ fẹ́ orí iṣẹ́ ṣe ṣùgbọ́n kò rí àyè gbé nítorí pé àwọn agbára kan wà tí wọ́n máa ń gé ẹ̀mí kúrú agbára tí wọ́n fi rí àyè gbé ayé olúwa fún mi agbára tí àwọn fi ní gé ẹ̀mí mi kúrú olúwa gbé wọ̀ mí olúwa fi fún mi olúwa fi fún mi ẹ mà gbàdúrà agbára wọ́n ní ẹni yẹn ó ti ṣiṣẹ́ ó ti ṣe gbogbo nǹkan ó ti tọ́ ọmọ wọ́n fẹ́ ṣègbéyàwó fọ́mọ ó dẹ̀ kú bí oṣù kan ó kọ bí ọ̀sẹ̀ mẹ́fà ẹni yẹn dẹ̀ kú ó ṣiṣẹ́ yẹn ó ráyè yẹn gbé ṣùgbọ́n kò ráyè gbé agbára tí wọ́n fi rí àyè gbé ayé ní orúkọ jésù olú ẹgbẹ́ wọ̀ mí olú ẹgbẹ́ wọ̀ mí olú ẹgbẹ́ wọ̀ mí agbára tí ibùjókòó mi kò ní ṣòfò agbára tí kò ní jẹ́ kí ibùjókòó mi kó ṣòfò nínú ayé mi nínú ayé àwọn ọmọ mi nínú ilé mi níbi iṣẹ́ mi ní gbogbo ọ̀nà mi agbára tí kì í jẹ́ kí ọ̀nà ènìyàn kó dàrú agbára tí kìí jẹ́ kí ọ̀nà ènìyàn kó dàrú olú ẹgbẹ́ wọ̀ mí agbára là ń béèrè fún agbára là ń béèrè fún ayé agbára la wà yìí ẹni tí ò bá ṣe àṣeyọrí ẹni tí ò bá rí tiẹ̀ ṣe nínú ayé yìí o ní láti béèrè fún agbára ọlọ́run eh, inú pé ká ní agbára ọlọ́run tàbí kéèyàn kó ní agbára èṣù eh, agbára èṣù kẹ̀dẹ̀ ní kò lè dúró ní ah, agbára èṣù dá níbi tí jésù gbé ń jọba agbára èṣù dá kò sí ooo tí wo kò sí ni bí agbára ọ̀tá bí wọ́n ti sáré tó wọn ò lè dúró níwájú agbára ọlọ́run agbára ọlọ́run tí kìí yẹ̀ tí kìí dààmú tí kìí dànù tí kìí kọ̀ tí kìí kọni sílẹ̀ òun náà ń béèrè fún ní orúkọ jésù olúwa ẹ wá ní agbára ẹgbẹ́ agbára wọ̀ wá ẹgbẹ́ agbára wọ̀ wá agbára tí yóò bójútó ọjọ́ ìní mi agbára ọlọ́run tí yóò bójútó ọjọ́ ìní mi ẹ bèrè fún olúwa ẹ gbà mí ní agbára agbára ọlọ́run agbára ọlọ́run alààyè tí yóò bá mi bójútó ọjọ́ èní mi yìí ní orúkọ jésù olúwa ẹ gbé wọ̀ mí olúwa ẹ gbé wọ̀ mí olúwa ẹ gbé wọ̀ mí agbára ọlọ́run alààyè tí yóò bá mi bójútó ọjọ́ èní àwọn ọmọ mi ní orúkọ jésù olúwa ẹ gbé wọ̀ wọ́n olúwa ẹ gbé wọ̀ wọ́n olúwa ẹ gbé wọ̀ wọ́n tá a bá bójútó ọjọ́ èní tán a tún ní ìdàgbára ọlọ́run alààyè tí yóò tún bá a bójútó ọjọ́ ọ̀la wa ní orúkọ jésù pé kí ọjọ́ ọ̀la wa kó má mú ìkorò lọ́wọ́ kí ọjọ́ ọ̀la wa kó má mú ẹkún lọ́wọ́ pé kí ọjọ́ ọ̀la ọ̀la wa kó má mú ọ̀fọ̀ lọ́wọ́ pé kí ọjọ́ ọ̀la wa kó má mú ìkorò lọ́wọ́ pé kí ọjọ́ ọ̀la wa kó má mú ikú ọmọ lọ́wọ́ pé kí ọjọ́ ọ̀la wa kó má mú àṣedànù lọ́wọ́ pé kí ọjọ́ ọ̀la wa kó má mú àrùn lọ́wọ́ pé kí ọjọ́ ọ̀la ah olùẹgbẹ́ agbára wọ̀ wá agbára tí yóò mójútó ọjọ́ ọ̀la wa ní orúkọ Jésù olùẹgbẹ́ wà wá olùẹgbẹ́ wà wá olùẹgbẹ́ wà wá ẹgbàjá gbàdúrà ẹjá sọ fún ọ náà ẹjá agbára tí kò ní jẹ́ kí ìran mi kó run <laughs> wọ́n ní nínú ìdílé yẹn gbogbo àwọn ọmọkùnrin wọn sì ń wọ́kú wọ́n sì ń wọ́kú wọ́n ní nínú ìdílé yẹn gbogbo àwọn ọmọbìnrin wọ́n dẹ̀ ń kú wọ́n dẹ̀ ń kú wọ́n ní nínú ìdílé yẹn wọ́n ní ọmọ yìí di ọmọ ọdún oyè ọdún báyìí ni wọ́n máa ń lò wọ́n á kú agbára ìwọ́kú agbára tí kò ní jẹ́ kí ìran mi kó wọ́run dànù agbára tí kò ní jẹ́ kí ìran mi kó wọ́kú olúẹgbẹ́ bọ̀ wá agbára kan wà tí kì í jẹ́ kí ìjàmbá ọkàn kò sí ní ìjàmbá ọkọ̀ kì í jẹ́ kó bá ní jà ní orúkọ jésù olúẹgbẹ́ wọ̀ wá olúẹgbẹ́ wọ̀ wá olúẹgbẹ́ wọ̀ wá olúẹgbẹ́ wọ̀ wá olúẹgbẹ́ wọ̀ wá ẹ bèrè fún agbára ẹ bèrè fún agbára ẹ fún agbára ẹ agbára agbára tí ń gbé ní ró agbára tí ń dẹ̀gùn dúró agbára ńlá kan wà agbára tó ń dá ogun dúró agbára ńlá kan wà gbé wọ̀ wá o bàbá àní agbára kan wà ó máa ń dá ogun dúró kò kí jẹ́ kí ogun ayé ó jà ní kò kí jẹ́ kí ogun èso jan kò kí jẹ́ kí ogun òkùnkùn jan kò kí jẹ́ kí ogun amọ́niṣẹ́rí jan kò kí jẹ́ kí ogun afàìmọ́niṣẹ́rí jan kò kí jẹ́ kí ogun aṣẹ́nitánmánidẹ́rò jan agbára ńlá yìí o agbára tó ń dá ogun dúró agbára ńlá yìí ò gbé wọ̀ wá o baba, ẹ jẹ́ kọ lórí bẹ́ẹ̀ pé agbára ńlá kan wà agbára tó ń bá ogun wí agbára ńlá yìí ò o baba, gbé wawa o baba o agbara o agbára ńlá kan wà agbára tó ń bògùn wí agbára ńlá kan wà gbé wọ̀wá o bàbá olúwa ẹgbẹ́ agbára wọ̀wá agbára tó ń da ogun dúró agbára tó ń bá ogun wí agbára tó fòpin sógun agbára tó sọ pé kó kó gbé jẹ́ ní orúkọ jésù olú ẹgbẹ́ wọ̀wá olú ẹgbẹ́ wọ̀wá agbára ńlá kan wà agbára tó ń múre wá agbára ńlá kan wà agbára tó ń mógo lọ́wọ́ agbára ńlá kan wà agbára tó ń ṣẹ́gun fúnni agbára ńlá yìí o gbé wọ̀ wá o bàbá agbára yìí agbára jésù yìí ó máa mú ire lọ́wọ́ ni agbára ọlọ́run èyí tó mú ire lọ́wọ́ tó mú ìṣẹ́gun lọ́wọ́ tó mú ìgbéga lọ́wọ́ tó mú ìtẹ̀síwájú lọ́wọ́ ní orúkọ jésù olúwa gbé wọ̀ wá olúwa gbé wọ̀ wá ẹ máa gbàdúrà àkókò àdúrà nìyí ní orúkọ jésù agbára ọlọ́run tó mú ire lọ́wọ́ tó fa ire wá ní orúkọ jésù agbára ọlọ́run tó mú àṣeyọrí wá agbára ọlọ́run tó mú ìfọ̀kànbalẹ̀ wá agbára ọlọ́run tó mú ọkọ lóyún wẹ́rẹ́ agbára ọlọ́run tó bí káwọn akó bí wẹ́rẹ́ <laughs> olúwa gbé wọ̀ wá olúwa gbé wọ̀ wá bóyá rí náà ọmọ wa tàbí àwa pàpà tí à ń gbọ́ àdúrà yìí tí a wà nínú oyún sọ fún agbára ọlọ́run o tó mú kéènì kó bí wẹ́rẹ́ agbára ńlá yìí ò gbé wọ̀ mí o bàbá agbára ńlá kan wà agbára tó mú kẹ́ni kó bí wẹ́rẹ́ agbára ńlá yìí ò sọ pé kó gbé wọ̀ ọ́ o ah bóyá ẹ̀rù ti ń bà ọ́ pé bọ́ọ̀lù ọjọ́ ìkúnlẹ̀ yóò ti rí ọjọ́ ìkúnlẹ̀ yóò dára agbára ọlọ́run ni kò béèrè ní orúkọ jésù agbára tó mú kẹ́ni kó bí wẹ́rẹ́ olúwa kó gbé wọ̀ wá olúwa kó gbé wọ̀ àwọn tó wà nínú aboyún àwọn aláboyún agbára tó bí wẹ́rẹ́ olúwa gbé wọ̀ wọ́n olúwa gbé wọ̀ wọ́n olùẹ̀gbọ́n agbára ńlá kan wà agbára tó ń tù ní sílẹ̀ ní iṣẹ́ agbára ńlá yìí o gbé wọ̀ wá o bàbá agbára tí ń tù ní sílẹ̀ nínú ìdè èṣù nínú ìdè ọ̀tá nínú ìdè ayé nínú ọgbà ẹ̀wọ̀n ti ayé agbára tí ń tù ní sílẹ̀ olùẹ̀gbọ́n wá olùẹ̀gbọ́n wá olùẹ̀gbọ́n wá olùẹ̀gbọ́n wá olùẹ̀gbọ́n agbára ńlá kan wà agbára tó mú kéèyàn kó máa súnmọ́ lọ́run agbára tó mú kéèyàn kó máa gòkè ṣá agbára tó mú kí èèyàn kó máa dùn ṣá agbára tó mú kéèyàn kó máa tẹ̀síwájú ṣá agbára tó mú kí ayọ̀ èèyàn kó máa kún ṣá agbára tó mú kí ògo kó máa farahàn ayé ẹni ṣá agbára ńlá yìí kí ọlọ́run kó gbé wọ̀ wá ní orúkọ Jésù Kristi olúwa wa ni a àdúrà àmín ó dìgbà.